tọ́lọ́n bá gba oore ọ̀fẹ́ mi tọ́lọ́n bá gbà bó ṣe wù mí gẹ́gẹ́ bí ènìyàn mo sọ mo sọ kílẹ̀ káwọn èèyàn gbọ́ mi dáadáa gẹ́gẹ́ bí ènìyàn èèyàn náà máa ń ní choice pé okay this is what I want ah mo ń bẹ lọ́n pé kọ́lọ́n fún ẹ Mákindé padà kọ́lọ́n fún padà yóò tiẹ̀ wá níjọba mi pé yóò tún ṣe lẹ́ẹ̀kan sí. owó ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà nígbà yẹn mo sọ pé kó má yọ dẹ́rù tẹ̀ olùbánu tó bá yọ dẹ́rù tẹ̀ yóò ní sọ̀rọ̀. ó ti wá yọ. ó ti yọ ọ̀sùn bẹ́ẹ̀ ó la mo fi bí kò máa lose òun náà mo fi ń bẹ̀bẹ̀ báyìí lèmi fi ń rò lọ́kàn mi. ẹ ń bẹ ọlọ́run àbí ìtàlẹ̀ ń bẹ bá abẹ́ ń bẹ àwọn àwọn arábàdàn kẹ mo ń bẹ ọlọ́run ni arábàdàn báwo. àbáwọn ará Ọ̀yọ́ àwọn òkè ogun. <laughs> mi ò bẹ níbọ̀ ní Ìbàdàn èmi ń bẹ ọlọ́run ni. bọ́lá ń ṣàánú ẹ̀ kó lè padà wálẹ̀ kó sí. nǹkan àwọn nǹkan kan wà tó ṣe pé ìránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ mọ position níwájú ọlọ́run. Hmm. I know my position and I will never, I will never misuse my office níwájú ọlọ́run níwájú ọlọ́run i will never do that <laughs> moment tí mò ń tẹ̀lé moment tí mò ń sin so that i will do my best tó bá yẹ pé orí ọ̀fẹ́ wà mi ò lè change mind ọlọ́run so that mi ò lágbára ẹ̀. ṣùgbọ́n ní báyìí ó ń ṣe ọlọ́run lọ́wọ́lọ́wọ́ lórí dẹ́kùtẹ̀ tó yọ yẹn. no the the message have came the message yẹn ti jáde already. bẹ́ẹ̀ni lórí alóore sọ eh, kó má yọ kó má yọ kó má yọ so that after tó yọ personally before kó tó di pa àdìbò presidency. Uh, my i hundred percent sure that he's going he's not coming back but mo èmi kàn wo oore tó ṣe. Fashion Bola Ahmed Tinubu yes tán fi tí APC mọ̀yọ́. yes pé this time it is a time for him for uh, for for uh, for me personally lájẹbi kí. láti bá a bẹ Ọlọ́run láti bá bẹ Ọlọ́run pé uh, because O ti ó ti pay. bọ́tẹ́yìn bá a bẹ Ọlọ́run Ọlọ́run lè máa ń gbọ́. ah ẹ kí wàá mo jẹ́ ìránṣẹ́ ọlọ́run fún. Hmm. kò sí kọ́tà gbé dájọ́ lọ́tọ́lọ́hùn nígbà. kò sí àfin tí ò bá wù. kó ṣe. tí o kò ṣe that's why mo sọ pé mo mọ mo mọ. ipò mi níwájú ọlọ́run. ẹ nígbà tí mi ò gbẹ́bọ fún mi ò gbé tutù fún mi ò rẹ̀ tán káàdùn mi ò lọ sórí ilẹ̀ mi ò lọ síbi kankan tó ti ṣùgbọ́n ibi pípò tó fi mí sí ti bá rò tó gbọ́dọ̀ fẹ́ràn náà mo sì ń sọ ẹ̀ so that this coming Saturday eh, is fifty fifty fún Ṣèyí Mákindé lọ́yọ̀ọ́ wọ́n jọ pín ni. Mm. by God's grace uh, I will continue to pray for him. bọ̀ bó ṣe wù ẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. kìsì gbogbo yá mi ò mọ mi ò mọ Ṣèyí Mákindé mi ò mọ ẹni bó. ẹ sì sọ ọmọ Ọ̀yọ́ ọmọ ògbónà ní ní Kwara. Eh, so that but personally kí wọ́n wá ní pé àwọn ọ̀tọ̀ ni Ọlọ́run wí and then since last week mo pray for you before election to before kan tó postpone election my uh, mo n pray for pé kọ́lọ́run bá mi fi anu bẹ̀ wò. kó lè para lẹ́ẹ̀kan sí. kó lè para lẹ́ẹ̀kan Si and then síbẹ̀ mi ò gbọ́n nǹkan mi ò dẹ̀. so ẹ ti gbọ́ nǹkan báyìí. mi ò gbọ́n nǹkan mo ń bẹ ọlọ́run. ṣùgbọ́n tó ṣeé ṣe kí ẹ gbọ́ nǹkan kí sátidé yẹn tó dé. ó pọ́síbù àkílódé èyí tí mo ń ṣe náà mo ń sọ fọlọ́run ni hmm. èyí tí mo ń ṣe náà tó bá wù ọlọ́run ọlọ́run fún yàn ló gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run lágbára o ò ní kò sí kò sí àṣẹ́rí ọgbọ́n tí ó yọ ọ̀pọ̀lọpọ̀ ni pé àmọ́ ipò ẹ̀dá ìránṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ mọ ipò ẹ̀ agbára òun ẹ̀ ok ẹni tó pè agbára òun ló fẹ́ ní lórí ẹ̀ a gbọ́dọ̀ tún ṣe ẹ̀yin o gbọ́dọ̀ ṣe o gbọ́dọ̀ tó bá ti ṣe páàtì tiẹ̀ fi páàtì ọlọ́run lẹ̀ láti ṣe hmm. páàtì tó kù ní ìsìn pé èmi ń bẹ ọlọ́run tó bá wọ ọlọ́run tó bá fi ràn mí àbò ó ṣí mi níyè nípa nǹkan tí mò ń béèrè ìfáínà ni ó possible torí wíìkì se ṣe fídíò mọ́ a àlè àbí o tún di next week so that mi ò lè sọ but mo sì lè sáré jáde kí n but still to today my picture mind gẹ́gẹ́ bí ènìyàn ó wù mí kí ṣe ìmákéde padà. ìpínlẹ̀ Kwara ṣe ti wá ń kọ́. ah kò sẹ́ni tó fẹ́ gbà yẹn. Abdulrahman Abdulrasaq náà ní ìpàdé ẹ̀kọ́ sí. ó lọ ó lọ ó lọ ó lọ ó ń padà síbẹ̀ ó ń padà ó ń padà kò sẹ́ni tó fẹ́ gbà yẹn. sọ àwọn sàràkí lè mo ti sọ ah síbẹ̀ àwọn fídíò mi last year